Iṣẹ́ àwọn Àpọ́stélì orí kejìlélógún. Ẹ̀yin ará àti bàbá ẹ gbọ́ ti ẹnu mi nísinsìnyí. Nígbà tí wọ́n sì gbọ́ pé ó ń bá wọn sọ̀rọ̀ ní èdè Hébérù, wọ́n túbọ̀ parọ́rọ́, ó sì wí pé. Júù ni èmi ń ṣe ẹni tí a bí ní Tásù ìlú kan ní Kílíkíà, ṣùgbọ́n tí a tọ́ ní ìlú yìí ní ẹsẹ̀ Gamalieli tí a kọ́ gẹ́gẹ́ bí líle òfin àwọn baba wa tí mo sì jẹ́ onítara fún Ọlọ́run àní gẹ́gẹ́ bí gbogbo yín ti rí ní òní mo sì ṣe inúnibíni sí ọ̀nà yìí títí ó fi dé ikú mo ń dè mo sì ń fi wọ́n sínú túbú àti ọkùnrin àti obìnrin bí olórí àlùfáà pẹ̀lú ti jẹ́ mi ní ẹ̀rí àti gbogbo àjọ àwọn alàgbà lọ́wọ́ àwọn ẹni tí mo sì gba ìwé lọ sọ́dọ̀ àwọn arákùnrin tí mo sì lọ sí Damasku láti mú àwọn tí ó wà níbẹ̀ ní dídè wá sí Jerúsálẹ́mù láti jẹ wọ́n níyà ó sì ṣe bí èmi ti ń lọ tí mo sì súnmọ́ etí Damasku níwọ̀n ọjọ́ kan rí ní òjijì ìmọ́lẹ̀ ńlá mọ́ ti ọ̀run wá yí mi ká mo sì ṣubú lulẹ̀ mo sì ń gbọ́ ohùn kan tí ó wí fún mi pé sọ́ọ̀lù sọ́ọ̀lù. So èéṣe tí ìwọ fi ń ṣe inúnibíni sí mi èmi sì dáhùn wípé ìwọ ta ni olúwa ó sì wí fún mi pé èmi jésù ti násárẹ́tì ni ẹni tí ìwọ ń ṣe inúnibíni sí àwọn tí ó sì wà pẹ̀lú mi rí ìmọ́lẹ̀ náà ní tòótọ́ ẹ̀rù sì bà wọ́n ṣùgbọ́n wọn kò gbọ́ ohùn ẹni tí ń bá mi sọ̀rọ̀ mo sì wí pé kí ni kí èmi kí ó ṣe olúwa olúwa sì wí fún mi pé dìde kí o sì lọ sí Damasku níbẹ̀ ni a ó sì sọ ohun gbogbo fún ọ tí a yàn fún ọ láti ṣe bí èmi kò sì ti lè ríran nítorí ìtànṣẹ́ ìmọ́lẹ̀ náà àti ọwọ́ àwọn tí ó wà lọ́dọ̀ mi fà mí mo sì dé Damasku ẹnìkan sì tọ̀ mí wá anania ọkùnrin olùfọkànsìn gẹ́gẹ́ bí òfin tí ó ní orúkọ rere lọ́dọ̀ gbogbo àwọn júù tí ń gbé ibẹ̀ ó sì dúró tì mí ó sì wí fún mi pé sọ́ọ̀lù arákùnrin ríran ní wákàtí kan náà mo sì ṣíjú sókè wò ó ó sì wí pé ọlọ́run àwọn bàbá wa yàn ọ́ láti mọ ìfẹ́ rẹ̀ àti láti rí olóòótọ́ nì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 tí mò ń gbàdúrà ní tẹ́ḿpìlì mo bọ́ sí ojúran mo sì rí i ó wí fún mi pé yára kí o sì jáde kúrò ní Jerúsálẹ́mù kánkán nítorí wọn kì yóò gba ẹ̀rí rẹ nípa mi èmi sì wí pé olúwa àwọn pàápàá mọ̀ pé èmi a ti máa sọ àwọn tí ó gbà ọ́ gbọ́ sínú túbú èmi a sì máa lù wọ́n nínú sínágọ́gù gbogbo nígbà tí a sì ta ẹ̀jẹ̀ Stífánù ẹlẹ́rìí rẹ̀ sílẹ̀ èmi náà pẹ̀lú dúró níbẹ̀ mo sì ní ohùn sí ikú rẹ̀ mo sì ń ṣe ìtọ́jú aṣọ àwọn ẹni tí ó pa á ó sì wí fún mi pé máa lọ nítorí èmi ò rán ọ sí àwọn kèfèrí lókèrè réré. wọ́n sì fi etí sí títí dé ọ̀rọ̀ yìí wọ́n sì gbé ohùn sókè wípé ẹ mú irú èyí kúrò ní ayé nítorí kò yẹ kí ó wà láàyè. bí wọ́n sì ń kígbe tí wọ́n sì ń wọ́n aṣọ wọn sílẹ̀ tí wọ́n ń kó eruku sí ojú ọ̀run olórí ogun pàṣẹ pé kí a mú wọn wá sínú ilé olódi ó ní kí a fi ẹgba bí léèrè kí òun kí ó lè mọ ìtorí ohun tí wọ́n ṣe ń kígbe le bẹ́ẹ̀ bí wọ́n sì fi ọ̀sán dé Pọ́ọ̀lù ìbálógun ọ̀rún tí ó dúró tì í pé ó ha tọ́ fún yín láti na ẹni tí í ṣe ará Róòmù ní àìjẹ̀bi. nígbà tí balógun ọ̀rún sì gbọ́ ó lọ ó wí fún olórí ogun pé kí ni o fẹ́ ṣe yìí nítorí ọkùnrin yìí ará Róòmù ní í ṣe. olórí ogun sì dé ó sì bí i pé sọ fún mi ará Róòmù ni ìwọ ń ṣe. ó sì wí pé. bẹ́ẹ̀ ni. olórí ogun sì dáhùn wí pé. owó púpọ̀ ni mo fi ra ọlá ìpìlẹ̀ yìí. Paul sì wí pé. ṣùgbọ́n a bí èmi bẹ́ẹ̀ ni. nítorí náà àwọn tí ó múra láti bí léèrè kúrò lọ́dọ̀ rẹ̀ lójú kan náà olórí ogun pẹ̀lú sì bẹ̀rù nígbà tí ó mọ̀ pé ará róòmù ní í ṣe àti nítorí ó ti dè é. ní ijọ́ kejì nítorí tí ó fẹ́ mọ̀ dájúdájú ohun tí àwọn Júù fi ń sùn sí ó tú u sílẹ̀. Si ó pàṣẹ kí àwọn olórí àlùfáà àti àwọn gbogbo ìgbìmọ̀ péjọ ó sì mú Paul sọ̀kalẹ̀ ó sì mú dúró níwájú wọn.